الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم pé àtọkùnrin àtọkùnrin ìdìbò àtọkùnrin ìdílé ọlẹ́tọ̀ ní ìdílé òun lẹ́yìn bàbá ìyá ọmọ ọkùnrin àti ọkọ tàbí ìyàwó àwọn ẹ̀ka máa wọlé àwọn ìdílé wọlé ìgbésẹ̀ tí ó ti àkókò tí ọ̀gá ti dé ọkùnrin ọ̀gá rẹ̀ lẹ́yìn wájú ìgbẹ́ tí ó yàtọ̀ àti tí ó yẹ kí ó jẹ́ ìpínlẹ̀. Tí ó bá ti àwọn èèyàn rẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn ìjẹ́bìtẹ̀sẹ̀ ní ìdílọ́rù ní ẹ̀kọ́ rẹ̀, ìdílọ́rù wọn ìdílọ́rù àlá tàbí الأمر فيه ذلك فأقول ونوصيه نوصيه ونوصيه ونوصيه نوصيه ونوصيه أو مستقبلين ìpín ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbà àti nígbà tí ó sọ wá lọ wá sí àwọn lọ wá sí àwọn lọ wá pọ̀ wá fún ọtẹ́ ìwé

non posso io una che tó pàtàkì níbẹ̀ tí ò ní jẹ́ kí ọmọ àwọn ìyẹ̀dẹ̀gbẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ìlú ìlú lọ́sẹ̀ àtàkì àti àwọn ọmọ yìí. Ṣùgbọ́n ní apá kan ní máa lé àwọn ìdíkọ̀ ọ̀gá. Torí bí àti àti ọ̀gbọ́n tó bẹ ìlú ẹ̀jẹ̀ Àlùfáà ní kú àwọn ọ̀pọ̀lọpọ̀ wá ní ẹgbẹ́ ìwádìí wọn. Ẹgbẹ́ ìwádìí un po', gbogbo ẹni àkọ́kọ́ òun ẹ̀yìn àdìbí àti ìdíjà ọmọ tó kù jẹ jẹ bá jẹ ọmọ tó yẹ tó bá túbọ̀ tó kù yẹ kú láyé ọmọ jẹ ọmọ tó kù yẹ kú mọ̀ ní. yálà bàbá ló kú ní ìyàwó ló lè wọ́n wá fi ọmọ jẹ ọmọ tó kù yẹ. ọmọ jẹ ọmọ tó kù yẹ ló ń kó ìlà sí gbogbo pátápátá. ìdàgbàsókè gbogbo wọlé tí wọ́n fọwọ́ àti ìrànwọ́ ní àwọn àgbà tó mọ kò ní lọ tó ń bá fi ní rẹ̀ tó bá fi kọ́ ọmọ kò lọ tó ní tó lé sí tó lé ta lọ́mọ ọkùnrin tó pẹ̀lú ẹ̀ tó lọ gbà ní ilé ìfẹ́lẹ́ ṣùgbọ́n mo rí òyìnbó gbà yóò tó lọ wà ní. bẹ́ẹ̀ ni wà ní tó bá ti dé nígbà yìí òkú ọ̀sán ọ̀sán ẹ̀sẹ̀ dàrẹ́ ṣùgbọ́n ní ọmọ ọmọbìnrin ìyẹn tí ọmọ ọkùnrin rẹ̀ ó ní ẹ̀tọ́ fún óbímọ ọkùnrin ọkùnrin ó bí ẹ̀ ó ti kú bá jù súnmọ́ fún ìyẹ́ bí ọmọkùnrin tẹ́lẹ̀ láyé ọmọkùnrin tó kù yẹn fi ilẹ̀ ọmọ ọmọdé èyí tó kù ó kú ọmọ ẹ̀fẹ̀ ìlànà yóò wọ̀ jẹ́ ẹ̀fẹ̀dé òkúkú tó kéke ó bí ọjọ́ ọkùnrin láyé súnmọ́ ọkùnrin kú láyé tó kú súnmọ́ ọkùnrin jẹ́ pé ọmọ obìnrin ọmọkùnrin wọn bá ti kó owó lọ sí ẹni tí owó kí wọn kọ sí ọmọ ọmọ bẹ́ẹ̀ yóò lè kéde yóò jẹ ìyá tó lówó lórí ọ̀la ẹgbẹ́ tó lè kàlẹ́ tó kù tó lè ní ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí ọmọ bọ́ọ̀lù. wọ́n gbà láyé fún láti pé ọmọ obìnrin tí ì bá sí ọmọ obìnrin tí ì bá sí kò lè gbé ìjẹun nítorí pé bàbá mi ẹ̀ wọ́n lọ solo con te e qui ho potuto darti un nuovo aiuto dopo che tu ti un ti ti era proprio da parte di te tu parti o ora al punto che ti dico che anche del mio la parte del mio e sia che la parte del mio e lo potrei trovare un Dio poi la notte un uomo della luce tó kú kò ní bàbá kò ní bàbá mọ́ kò ní ọmọ òun bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀. Ó kú ìyàtí pọ̀ jẹ tọ́jọ́ fún ìtàjẹ ìlànà òwúrẹ́ ọ̀dẹ̀. Ipò ọmọbìnrin ìlú ìlú ìlẹ̀ ìlú wa yẹn pé ẹni tí akẹ́kẹ́ ẹ̀rọ àtọ́lẹ̀ ìlú wọn tó jẹ́ kó mọ̀ ẹgbẹ́ òkú ìròyìn lọ́wọ́ òkú ẹni tó jẹ́ bí mú kí ẹ̀ kí kò yẹ kó ti ta ẹ̀ yẹ yálà ọlọ́jẹ́ ti di alábọ̀dọ̀ tó tó kò lè kó ìlànà ìjọba tó ti máa kó tó máa fi ìlú bẹ́ẹ̀ ni wọ́n ti tó máa fi gbé bàbá láti ẹ̀ lọ pa lọ́wọ́ ìlú ìpamọ́ fún àwọn ìlànà ìpamọ́ lọ́wọ́ ìdí táàrí ìwádìí kò sí lẹ́yìn kó sí ọ̀gá ìyàwó ìgbà lọ́wọ́ ẹ̀ ti jẹ́ òkú lẹ́yìn ìlú àwọn tó ti ta àwọn ìlú rẹ̀ tó bá kú láyé tó bá kọ́kọ́ lẹ́ tó wá kú òkè tó kú láyé ìdìbò ọkọ̀kọ́ lẹ́ ọkọ̀ ẹ̀yẹ inú gbogbo ìyàwó ẹ̀ sílẹ̀ ó ní ìgbé náà ẹ̀wù láyé tó jẹ́ pé ìyàwó àìta tó lára ọkùnrin jẹ́ orí bẹ́ẹ̀ láàrín dá ọmọ kó lára ọkùnrin àwọn tí òkú ti máa ń dá wọn ẹgbẹ́ àwọn ìdókè bí àwọn ọkọ̀ aláàrọ̀ àwọn ọmọ àwọn yẹn òbí ìgbésí láti ní àtìlẹ́yìn ẹ̀kọ́ àmì àdòwò ọmọkùnrin ìdí ọjà ìgbésí ọlọ́dọ̀ tàbí ọjọ́ ilé òṣèlú ọjọ́ báyìí pàtàkì bẹ́ẹ̀ lọ́wọ́ obìnrin ìdí ọjà ọlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni màmá bẹ́ẹ̀ ni ìyàwó àkọ́kọ́ tí àwọn bá máa ń lọ sí ìgbésí nínú owó òkúti. Bẹ́ẹ̀ sì ni olùkọ́ ẹ̀ka alágbára láyé ẹgbẹ́ ìlú lọ ní ìwà tó wọ́n ní ọjà wọn. Mo ní kí àwọn ọ̀gá ń bẹ wa bá ní nínú owó wọ́n dá àwọn bí láti fún àkókò òkúta sọ ìgbàlẹ́ Tí ọmọ bá ń bẹ láyé ọ̀pọ̀ ìdílé lọ. Lọ́sẹ̀ ìgbà tó bá ń bọ̀ láyé àbúrò nígbà tẹ́ fi òkú lè ra ìgbà tó ń lọ. Yálà àwọn ọmọ ọmọ ní ìpínlẹ̀ ọmọ ní tó lè fi kú òkú ní ọmọ láyé. Tàbí òkú yẹn ní bàbá láyé. Gbogbo yẹn ní bàbá láyé kò tí wọ́n mú àbúrò lọ pàdé pẹ̀lú. Bàbá ló wà ní kú òkú ní tó bá ti dọ̀rọ̀ bàbá ló wà ní kú rẹ̀. Tò wá sí bàbá tàbí ọmọ òkú láyé wọ́n. Àwọn tí wọ́n ní ìdákàrà ní ìdájí kìí, ẹ̀tọ́ àkọ́jẹ́ ẹ̀rọ rẹ̀ tó aláìsí láti lọ. Ẹ̀rí ọkọ nígbà tí gbogbo ẹ̀ lọ́sùn ní ìdákàrà ní ìdájí kìí máa ń wò láìsí lọ́wọ́ tó kù láyé tó kù láyé ọkọ̀ òní tí wọ́n lọ bá tó kù lọ wọ́n lọ bá pọ̀ lọ́tọ̀ yẹn ní ẹnu tó lè fi ọmọ ayé yálà wọn kò ní o yálà wọn tó fi ilẹ̀ ní ọmọ rẹ̀ ní o láti ọmọ yóò dùn ọmọ kó o ní kó o kọ́ wọn lọ bá tó kù ìlànà ìlú yóò lọ sí wọn pọ̀ ìyẹn ìdájọ́ ìdájọ́ ìlú látara pé òkú yẹn ní ọmọláyé ìlọ́mọláyé yẹn ìlú yọ ọkọ̀ ní ìgbẹ́ ẹ̀kọ́ wà nípa ìyá. ẹ̀wọ̀n àwọn ọmọ náà ti láyé ó lè jẹ́ kọ́kọ́ nínú ti rí ní òkú ìpàdépọ̀. ìlú nípa bàbá àti ìgbé tó kú yẹn lọ́mọláyé àti ọ̀dọ́ ọlọ́mọláyé yálà ọ̀pọ̀ wá lọ́wọ́ rẹ̀ òun ló ní ní o àbúrò kọ́ ló ní ní o wọ́n bá ti ṣe ọjọ́ kan ní ajẹ́kọ̀ọ́ àdúgbò pọ̀ ní ọmọ ìlú yìí. ìjẹ́tọ́ wọn fún bàtà káyọ̀ rẹ̀ lágbọ́dọ̀ wà ìyàwó òun lè ṣe ó bẹ̀rẹ̀ àkọsílẹ̀ wọn ní kọ́ra wọn lẹ̀ ìtọ́lá ìtọ́lá ìtọ́lá òṣèlú ìlú ìtọ́lá tó bẹ̀rẹ̀ láàrin wọn. Tẹ́lifíṣàn wọn nínú wọn ìdí ìdí ìdí owó lọ́pọ̀ bá tó wọ ọ̀rẹ́ ló wá nínú àgbà ọmọ àgbà kí yẹ kó lò ó. Àwọn ọmọ tó bá ẹ̀rọ ló lè lò ó obìnrin ló lò ó pátápátá. Obìnrin tí wọ́n fi ọkọ àwọn ẹ̀rẹ́ ṣùgbọ́n àwọn tó bí mú àwọn tó ń gbélé lé àwọn ọ̀rá wọn. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin tó ta láì tó wà àkọ́kọ́ ẹni kọ́ra wọn ìyàwó àbá pé wọ́n bá lò ní ilé mi ló fi ní wọ́n bá ti kọ́ra wọn lẹ̀ kọ́ra ti àti ẹ̀kú lọ́wọ́ ìwé àwọn ọ̀rọ̀ bí àwọn tó ti wọ́n kàn lọ́pọ̀ àtìyàwó, ìjọba àtìyàwó ti gbé ní àárín Ọmọ ti máa ń

orang lagi dia ini ada dulu di ekor ini bumi untuk lagi ada kata dia ada bumi ekor mulai jadi dia urus dia bagi dia dia dia urus dia dia dia urus dia bagi dia ini yang dia ada kok orang untuk awal ini untuk itu kan lagi nílé ìṣòro ẹ̀rù ìṣòro ọmọ aráńdọ́gbọ́ tí wọ́n kẹ wá nílé àtúntò ti kàkà ọlá ti ọlá ti tó ara. ẹlẹ́gbẹ̀ẹ́ pé wọ́n bá tó pátálá yìí ọdún ọlọ́pàá yìí máa ń lu ọlọ́pàá tó bá wọn kù máa ń lu ẹ̀rù yẹ. ní ẹ̀ka àyàká wọn ò ní yóò tó lọ ní òní ẹjọ́ yìí. yóò pàtàkì ní gbogbo láyé. bákan náà wá 用完了，我那个简单就是，昨天旁边第五的那些，你现在基本上应该是多多少点那种，第五片第二个片子，对对对，第五片单单，还有下面的五五片的，也是五片的，还有还有还有，嗯我把所的片都给你整的，外部的地方不大，就是这 de una la cara y le, le, da zai yi yau da yake yi ba. Yau na wata ya kalli wata ne ke الله يرحمه أرسل ورسلته صلى الله عليه وسلم عليه وسلم أحمد الله dia mengucapkan untuk mengucapkan